ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ akọ̀rọ̀ ìṣọ́ àti ìjọ ẹ̀fọ́ àríwá ọ̀ṣunlẹ̀ ọmọ ìwà ọ̀rọ̀ àlejò aláàlejò ìpẹ́lẹ̀ gbogbo àwọn ará ilé ẹgbẹ́ ọmọ sọ̀tàbà rẹ̀ ìbẹ̀rù tí ó ń sọ ìlànà lẹ́yìn tó ti jẹ́ lọ́gbẹ̀gbẹ̀ àgbéyàwó yìí tó ti kárí gbogbo wa abẹ́rẹ́ kó fi àwọn náà sínú àwọn tí ìfẹ́ ọlọ́run tí ó kárí. Àtọ̀sílẹ̀ Kùrán tí a máa ti ka rẹ̀ lọ. Ìrọ̀ Sọ́ọ̀tà Àlè Kùrán ilé ni àwà àyà wọ́n fi náà ni àkàlẹ̀ rẹ̀ dálé lọ́wọ́ ìrọ̀lẹ́ àkùnrin. أعوذ بالله من الشيطان الرجيم بل الله مولاكم وهو خير الناصرين فملقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم الظالمين ولقد خلقكم كلا تحزنوا ìyẹn ni pé òjò ojú kan rẹ̀ wọ́n ti pé kò fẹ́ gba àwọn àgbà náà rẹ̀ fún kálukú ní ìpele rẹ̀ wọ́n ti pé wọ́n ti di ilé rẹ̀. Náà ìṣòro ẹ̀ ló pé á dàbí olúwájú kò fẹ́ gba àgbà náà ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àlùkọ̀ọ́rán nínú ìwé òun ló ní kí wọ́n bá ń kìlọ̀ fún àwọn mọ̀lẹ́bí wípé kí o bá ń lè tẹ̀lé ìlànà àwọn òṣèré kí o tẹ̀lé ìlànà àwọn ìlànà ìpínlẹ̀ òfin nǹkan tí ó ṣẹlẹ̀ sí ní pé yẹ̀rù burúkú ẹ̀rọ àkọ́ ìbò wọ́n tàbí padà sẹ́yìn ẹni tí wọ́n kú báyìí. Bàtà ọ̀dùnkù kan fèrè tó wà pẹ̀lú ìgbẹ́ tí yóò ṣòfò yóò tọ́ọ̀tì yóò ní àṣeyọrí kankan. àwọn aṣáára ilé ọ̀nà tó ń fi ọ̀rọ̀ sọ́ra tó jìnà sí gbogbo ìgbésẹ̀ àwọn ìgbèrè rí tí wọ́n ti ká ní wúlò ìlànà àwọn òṣèlú náà lè rán àwọn ìgbésẹ̀ wúlò ẹni mọ wọn mọ wa kò ju ojú ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ọ̀la wọ́n ti kó ìṣẹ̀lẹ̀ ọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀ àyẹ̀kọ́ ọ̀rọ̀ wà lórí ìṣáájú ní gbogbo ìgbà. Adébí sọ̀rọ̀ ọ̀hún ìṣẹ̀lẹ̀ lára ìfú ọwọ́ mùsùlùmí lára. Adébí ní ìlàkẹ́sìndì ọ̀hún ìlà tó lẹ̀lẹ́ wọ́n kí á rẹ̀ kọ́ọ̀dẹ̀. Adébí ní ẹ̀kọ́ rà ó. Wọ́n ti pé ìlànà àwọn ìpìlẹ̀ ilẹ̀ pàtàkìlọ ìrẹ̀ o. Onípẹ̀rẹ̀ ìlú káwọn àtẹ́kì kan ní ìlú àwọn tó ń jù wá lọ. Àti wọ́n jù wá lọ. Àwọn sàhábà tó làgbẹ́ni kọjú sí. Ìjọba ayé ìlú àkọ́kọ́ ẹni tí ara ayé kọjú sí àwọn sàhábà. ọlọ́run tó sọ pé ẹgbẹ́ òṣèlú náà lọ́wọ́ àwọn tí wọ́n tó ń ṣe mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí tí a lóye kọjú sí àwọn ọ̀hábà ẹ̀tọ́ ayé wọ́n ti ṣe ìlànà àwọn tó ti kọjá ayé ẹgbẹ́ fún ìyá tẹ́wọ̀n tẹ̀lé ojú tí wọ́n tẹ̀lé débi bí ọmọ ọ̀fà ọ̀fà tó ń ta ọmọ rẹ̀ ìdúró jáde lẹ́nu ọ̀fà ilé lọ sí ti lè ara wọn ní kọ́kọ́ yẹn ju àwọn lọ ìjọ̀sí ọba rí àwọn tó ń lọ ta ọfà wọn lọ sí kí nìkan ní àkókò ọfà àkókò ọfà yẹn òun ní ilé tí wọn kó àwọn ọmọ ọfà sí tí ẹ bá wo àwọn ọmọ ọfà yẹn yóò tó èyí ju àwọn lọ kódà tí ẹ bá rí àwọn tó lọ ta ọkọ̀ dáadáa bóyá ẹgbẹ́ bá wọ́n fún àwọn ilé àwọn ìtàkìtàn àti ẹgbẹ́ tó wọ́n rẹ̀ lábọ̀ wọn kí ìjọ ọjà ilé. ní àṣẹ̀fẹ́ ní ọ̀rọ̀ pé mo lọ sí orí bàtà ìgbà kí èsì ní àwọn òun rẹ̀. tó wọ́n yóò ti fi tó bá mú ọkọ̀ rẹ̀ lọ́wọ́ báyìí òkè ní ọmọ ọkọ̀ àwọn yóò kọ̀ ọkọ̀ ọmọ lẹ́yìn báyìí tó bá ti mú báyìí ti tì kò ní fojú wò pé ọmọ fàyíkà ní kí ni ọwọ́ rẹ̀ ṣì dìde rẹ̀ torí kí ni yẹn ṣì dìde ara wọn ànábi ní kí ni yẹn ṣì ṣe di ara wọn yẹn fún ọjọ́ pé ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ti fẹ́ lọ́wọ́ fi di ṣé ìlú àwọn fún wọn tó ṣe mùsùlùmí nì ibòmí ó ní hábùwájú náà ẹlẹ́yìn ànábi ní ẹ̀ṣọ́ra yìí ẹgbẹ́ ọ̀rọ̀ ṣe é gẹ́gẹ́ àwọn wọ́n ti lọ àwọn ìyàwó àwọn àwọn ti lọ nínú ẹ̀sìn kọjá ẹ̀fẹ̀ máa bá wọn ṣe dèdè gẹ́gẹ́ bí nàlẹ́yìn ṣàfùwọ̀n nàlẹ́ gẹ́gẹ́ bí bàtà ní bàtà bàtà ọ̀tún àtòsí tí wọ́n ń ṣe dèdè ara ẹni lẹ́nìkan tí ìjọba ò ṣe kí wọ́n rí pé bàtà rẹ̀ àkọ́kọ́ ó yàtọ̀ sí bàtà kejì nítorí mú ìyàtọ̀ ní pé àtẹ̀tẹ̀ ah, ti ṣe ẹ̀sẹ̀ ń tọ̀ ẹ̀rẹ̀ ẹ̀yà tẹ́lẹ̀ wọn fi àdìgbà ṣe ń dìde ìdúpẹ́ ṣe rẹ̀ àmọ́ nọ́mà ni pé bàtà ọ̀rọ̀ tó kì í ju bàtà òfin lọ àlejò ilẹ̀ sọ̀rọ̀ yẹn kó mi lè pé pé ti padà pé lọ́ọ́ ṣe pẹ̀lú òun yẹn a wọn kò bá ní àlèyẹ̀wò ni wọ́n tọ́ wa kí kí sàwọn jíù kí kí sàwọn wẹ́ẹ̀sì àwọn ìgbó lórúkọ àwọn ìgbà sọ́rọ̀ ilẹ̀ lọ́jọ́ wa yọ̀mọ́tẹ̀lẹ́ àná wa níbi ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ayé níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín pàtàkì jùlọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́ tẹ̀lé ìlànà rárá. Tòtẹ́ wá wọ àwọn mùsùlùmí ọgọ́rùn-ún tí wá sáàrùn ṣe náà ni mùsùlùmí wá lọ sí pé jọ̀wọ́. Kódà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà. Àkídà táwọn bá sọ pé àkídà yìí àkídà tó ń bá ọ̀kídà. Ibi àkídà burúkú ni irú àkídà yìí tẹ bá tírèsì rẹ tẹ bá ń wò lọ ẹ padà rí pé inú kọjá àfihàn àwọn ìyàwó inú kọjá àfihàn nàtọ́rọ́ gbogbo àfihàn tó bá ti lé eléyìí èyí ti àfihàn kéjì àti ọkàn mùsùlùmí kí àlẹ́lẹ́ òfin wa ní ilé ìpínlẹ̀ ti lélẹ̀ ìlú ẹ̀ kò ẹ padà rí pé kọjá àwọn ìyàwó inú kọjá nàtọ́rọ́ ọlọ́run tí ẹ bá ń tẹ̀lé àwọn ìyàwó yìí mọ̀tàǹkọ́ ìbú kọ̀ọ̀tì ẹ kàn padà ṣòfò ní o ẹ ṣòfò ní kọ́lọ́kọ́lọ́ ti kí ká ṣòfò wọ́n ṣàlàyé lánàá nǹkan máa ń fi ọ̀rọ̀ kọ́ yé wípé tọ́ ìbáwọn kan bẹ irú àwọn ọ̀rọ̀ yìí lẹ́gbẹ̀rẹ̀ wọ́n ti bọ̀ yé irú àwọn ayà fún wa ní gbogbo tí àwọn òyìnbó máa ń ṣe àwọn òbí ìdè ń tà wá.

ọlọ́run ti báyìí ọlọ́run bu mọ̀wòlá kò níta akéwì lélẹ̀ ọlọ́run ní èmi ọlọ́run mọ̀wòlá kò èmi ní onírànwọ́ yìí èmi ní alákọ̀yà ní yín tọ́ba ní alákọ̀yà sí lè dìbò ayọ̀ ẹni tí ìyẹn máa ń ṣe rí ọ̀rọ̀ lọ́dún bá ẹtí yẹn gbà yẹn tí ó jẹ́ ọ̀gá yẹn olùdaríyà olùwàlúwà wọn pẹ́ ní olùdáṣẹ̀lẹ̀ èmi ọlọ́run wá ló ti lóore ilé ẹni tó máa ń ṣe àwọn fẹ́dà kọ́lọ̀ kó rẹ̀ lọ́wọ́ ìrànwọ́ ọlọ́run tó lágbára ìlú lọ́jà wọ́n lè yẹ kó olè rẹ̀ lọ́wọ́ kọ́lọ̀ wọ̀ bá rẹ̀ lọ́wọ́ ó dàbí pé kó sàánú rẹ̀ kọ́lọ̀ bá ní ìlú sàánú rẹ̀ èyí kó yẹ kó ó jẹ́ ẹgbẹ́ kó ó ọ̀sán àánú rẹ̀ tẹ̀lé bàbá sọ̀rọ̀ sánú ọmọ rẹ̀ lẹ́sẹ̀ àwọn tó lọ́n bá fẹ́ ṣe àtẹ̀wò fún ọmọ nígbà yìí tó fẹ́ jèrè pẹ̀lú rẹ̀ ẹsẹ̀ kó sánú rẹ̀ sí nípa rẹ̀ bàbá wọn ní ìdájú rẹ̀ tó yẹ wọn wá tẹ̀sẹ̀ sánú ọmọ yìí ní nípa rẹ̀ ni ẹ̀rọ mi ní fẹ́ kọ́ rẹ̀ ní ìlera o ìlera tó kó ní wàá wọn ní ẹ̀kí yà òjòjò báyìí ti rẹ̀ lóṣù fún òṣèlú ti fún lóṣọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ọba ni òṣèlú yọ ọ̀gbà náà ìyá gbọdọ̀ sánú ọmọ ọlọ́run ti lè lọ yàrá kò ní òlégbé kò sí lọ́dọ̀ rẹ̀ ìlú ẹ̀dí kí ìrànwọ́ ọlọ́wọ́ ọba lẹ́yìn òṣèlú gbọdọ̀ máa wá sọ kódà tí ọba wá ìrànwọ́ ọlọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe pé ọmọ ènìyàn ti ṣe mẹ́ta ìtọ́jú ènìyàn ti ṣe mẹ́ta yàrá tó ju ilé ṣe èèyàn fẹ́ bẹ̀rẹ̀ ní ilé o ti mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ rẹ̀ o ti kọ́ ọ̀pẹ́ àti ah, wà ní kápítà báyìí ìdíjú tó ń ta ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ náà lọ wọ́n fi jìnnà lè rí lágbájá kó ń jáde ẹni tó yẹ kí ni èèyàn wáyà àwọn ọlọ́dọ̀ rẹ̀ nìyẹn yẹn sọ pé pa ilẹ̀ yẹn ká àbí nǹkan tó lè ṣe tuntun tó burú jù yìí o àmọ́ tó o ti bẹ́ẹ̀ náà yóò fi kọ́kọ́ ti ọlọ́run wá síwájú yá ọlọ́run o pé ìtumọ̀ bí ẹ̀rọ lè ká lápájá sọ lè lè ọlọ́run ní kó rọrùn sọ̀rọ̀ lọ́wọ́ lórí nǹkan yẹn sọ̀rọ̀ ó ló pé ẹ̀ ti kọ́kọ́ ti ọlọ́run wá síwájú lọ́wọ́ ìwé ẹ̀rí ọba tí ó lè ṣe ẹ̀rí rẹ̀ hàn. bẹ́ẹ̀ ni wọ́n fún ẹ̀rí ọkùn ọ̀húnra wọ́n ní ìrù náà fèrè. àlejò ìlú kẹsì lọ́sọ̀ ọ̀wọ́ wọ́n ní ẹ̀ka tó lọ́wọ́ wá sọ̀rọ̀ yìí tán. ọlọ́wọ́ ti èrò ìdòdó bá ṣe ààbò bí ẹ̀ńdínláwó. فيلقي في قلوب أعدائهم الخوف منه الله يواجه عنه الله يواجه عنه قل فنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا لله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين كانوا كيسيكون الذين كانوا في عقبك أشركوا بالذين الذين يجرمون ومأواهم النار كذبت وأموالهم. الله سنلقي في قلوب الذين كفروا اللهم انا اعجز لك اواجه لي رعب عند الركعات كلها تدوس لي اكثر يقع الى الوجوه اللهم انا اولا اعجز لك بما اشرك ان توقع ذلك wọ́n ń ṣe ọ̀pọ̀lọ rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀bọ̀ tí wọ́n ń ṣe yẹn olùkúnlẹ́mú pẹ̀lú ọlọ́run mẹ́tìlẹ́mìnà dùnbìhì sọ̀rọ̀ ojú wo ní àwùjáde kankan sọ́dọ̀ tó pé táwọn ti lẹ́tọ̀ àti mọ̀ṣẹ́ ọ̀pọ̀lọ ọlọ́run rẹ̀ nítorí ìyẹn náà wọ́n wá ní éèjù ẹ̀rọ sínú ọkàn tiwọn náà àìjù ìbẹ̀rù sínú apá ńláyà ọkàn wọlé balẹ̀ وبئس مثوى الظالمين وأن ومأواهم النار كجبر نكال يوضع tọ́ba tẹ́lu bá bá àwọn tọ́tọ́ kan wọ̀ ọ̀gá lẹ́nu ayé tán tẹ́ bá tó wá pa wọ́n o táwọn mùsùlùmí bá pa wọ́n yóò wá di pé ibi tọ́ ló ń lọ inú lọ́nà rẹ̀. òbí ta mẹ́sàn-án wọ́n ń rọ ẹ̀yìn ibi táwọn alábòsí àwọn ẹlẹ́wọ̀n ìdí wọn pè é àwọn òkúrú ẹgbẹ́ iná wọn wọ̀ lọ iná yẹn fún un ní ìwé. ìtàn afáàná ló ń fi àyà ilé iṣẹ́ àgbáyé pé nítorí mú èèyàn kápá àwọn títí ní ṣe mùsùlùmí ẹni pé bóyá kékeré ni wọ́n kiri ni wọ́n ẹlẹ́bọ̀ ni wọ́n èyí tí ẹ fi máa rí wọn bẹ̀rù tó fi máa bẹ̀rù ní lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó yẹ́rù dábà wọn òun náà ni àtúkẹ́yìn kankan kẹ́yìn náà lọ kẹ́ ẹ má níbi ẹbọ tó wá jẹ́ pé ẹbọ táwọn ń ṣe ẹ̀yìn náà ń ṣe ẹbọ wọn á jẹ́ pé ìrìnlẹ̀ fẹ́ lọ pàdé ìrìnlẹ̀ lọ ẹlẹ́kọ̀ọ́ fẹ́ lọ pàdé ẹlẹ́bọ ọlọ́run àdáyé lára wọn ọlọ́run àdáyé lára wọn àmọ́ tí wọ́n ṣe fẹ́ yìí mọ́ níbi ẹbọ ara tọ́lọ̀ lè ṣe ni pé láti sábà bí fẹ́ yìí mọ́ níbi ẹbọ ọlọ́run lè gbé ìgbà wọn tó pa ẹ̀rọ kan wọn fẹ́ kí ní wọn tó lè fi rí bi tó fi rí bi. ẹ̀rí tó lọ sọ nílọrin oyè àyèdè wa sọ àwọn kiri yìí àyọ̀délé gbà wá sẹ́yìn lọ dúró dédé ẹ̀yìn ò dúró dédé ọlọ́run bá ti bá dúró dédé ni àá. ẹ̀rú ọ̀rọ̀ ẹ̀rú ọ̀rọ̀ tàwọn ẹ̀rú ọ̀rọ̀ tàwọn ni ẹ̀rú ọ̀rọ̀ tàwọn ni. náà ló fà alẹ́bí sọ̀rọ̀ wọn rẹ̀ sọ̀nà ó yẹ tàkàtàdá عليكم الأمم كما تتداعى الأكلة على قطعتها طب هذا ذكر في حديثه والسير كده روعة الواقع النبي تتتداعى علمتم الأمم النبي أو أو يربوات صبوات صبوات ككبات إلين النبي كل يوم صلاة أو يجوا كبري كوت ككبات إلين كما تتداعى أكلة على قطعتها kódà wọn jẹ gàba ipa wọn ka ẹ ń débi pé bí ẹni pé èèyàn gbé oúnjẹ kalẹ̀ débi débù tó ká kó kò ti jẹ báyìí sẹ̀wọ̀n oúnjẹ tó ń gbé kalẹ̀ tó ń gbé gbogbo kalẹ̀ fún kù jẹ tó ń jẹun tó lágbára kankan láti sọ pé à ah, ẹ má tọ́jú mi ẹ má tọ́jú mi àlẹ́bí ni báwọn wọn tí wọ́n jẹ́ ọ̀tá yín àwọn kìkìrí mú ti padà lọ sí fún yín nìyẹn ah, àwọn sọ̀rọ̀ àgbọ̀rọ̀ wọ́n ní ah, kí kankan bẹ̀rẹ̀ kúlù ṣẹlẹ̀ wọ́n ní àmì kìlẹ̀ ti náà ya Rasulullah sáàmà kéré sí ni tí wọ́n ti mọ̀ fáwọn ti pọ̀ ọ̀rẹ́ bí wọ́n ti mọ̀ pé mùsùlùmí ti pọ̀ láwọn ti fẹ̀ ẹni ṣé àmà kéré sí tó fi pé ọ̀tá ọmọ wa mú wa wọ́n ti mọ̀ ẹ̀jẹ̀ wa yá wọ́n mọ̀ ṣe wa báṣubàṣu láwọn tó ń ṣe mùsùlùmí wọ́n mọ̀ ṣe wa bọ́tẹ́tẹ́ dojú yà kí ló dé بل إنكم كثر ولكن ابقوا حياة ابقوا ولكن كثرتكم كبناء سيف أنا من يكن ẹ̀kàn rí bí ìfòfó oṣù lásán ni amẹ́tẹ́ ìfòfó kí ni fóònù ọ̀sán ẹ̀rọ ìfòfó tó bá ń fi gbúgbúrú lódò kí ni wọ́n ń lórí rẹ̀ fòfó rẹ̀ àlẹ́bí ilé ìṣèlú mi sẹ́kùn ní ìwé ìjọba fún ó bá ga látòkù kẹlẹ̀ ṣé wàá rọra mú wọn ọwọ́ kékeré àti ìjọba ìjọba ìjọba báyìí lójú padà àlẹ́bí ilé ìṣèlú ìyá ọ̀lẹ́ ni àwọn ìwà máa wá sí àlẹ́bí sọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ ní kí làwọn máa ṣe báyìí àlẹ́bí ni ẹ̀rọ rí bẹ́ẹ̀ náà ẹ̀rọ jẹ̀yẹ̀rẹ̀ ẹ̀rọ náà nǹkan ẹ̀rọ kan náà lè padà ṣé kí ẹ̀rọ ní jẹ̀yẹ̀rẹ̀ ẹ̀rọ náà حتى ترجعوا إلى دينكم أنت قد أتيتي قد أتيتي ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí ò bá tún dé nínú mùsùlùmí ẹni tí ò dún déédé àwọn tí wọ́n ń jẹ́ kébì yóò sì máa dẹ́rù bá orí kan náà ni o kìbìrí ẹgbẹ́ rẹ̀ kìbìrí tó rẹ̀ tó nǹkan yóò sì máa dẹ́rù bá àmọ́tẹ́ bá rí ẹnìkan tó dúró dé dínú mùsùlùmí kẹfìrí ọgọ́rùn-ún ó ti lọ rẹ̀ rẹ̀ kẹfìrí ọgọ́rùn-ún ó ti lọ rẹ̀ rẹ̀ tuntun ìdúdédé ni pé ẹni tó máa níbi ẹbọ ó máa níbi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọmọ níbi ẹ̀ṣẹ̀ ó ti ẹ̀sìn ọlọ́run ọba bí kẹfìrí bá rí ẹ̀rú dìbà onísùnà tó bá dúró dédé ìrẹ̀ ẹ̀sìn ọlọ́run onídìí àwọn orí ẹ̀rọ ojúbà onídìí halẹ̀ mọ́ onísùnà onídìí à kìí halẹ̀ mọ́ onísùnà tó súnà tó wà lọ ọ̀họ̀ áhà irọ́ torí kò sí òru lọ́wọ́ rẹ̀ onídìí àwọn olódodo onísùnà ní òdodo ń lọ́wọ́ rẹ̀ òun ní sẹ́ẹ̀tì pẹ̀lú rẹ̀ kò ní sáfẹ́ ní sẹ́ẹ̀tì pẹ̀lú ìfẹ́ rún tòkótó wá pàdé lẹ́fẹ̀ẹ́ abẹ́ sọ̀rọ̀ ẹ̀gbẹ́ àgbà oníyó rẹ̀ àfẹ̀fẹ̀fẹ̀ ẹ̀ rọrùn òkèlè yóò. tọ́lá ọba ní màá dẹ́rù bá wọn kìfì rí torí wọ́n ń ṣe lọ pẹ̀lú ọlọ́wọ́n wa. ọlọ́wọ́n ní wàlá kọ́tù sọ̀dá ọkùnrin wọn wà ẹ̀dá ó lè fi gbàgbé yìí wàlá kọ́tù sọ̀dá ọkùnrin wọn wà ẹ̀dá lọ́rùn.

ìrìnlẹ̀ yìí bàtú ṣe pé ẹ ti kó wọn dárú ẹ ti ẹ bá wọn jà ẹni ní kọ́lẹ́jì ẹni ẹni àmúre ẹ ti bá wọn ti lórí ìyá nígbà náà bìkítìnì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́ bá náà lè ti gbọ́dọ̀ yé báwọn jà lẹ́nu pàdé wọn. ọlọ́wọ́ rìn yín lọ́wọ́ rìn yín lọ́wọ́ àtà ìdá fọ̀ṣúlùtò tọ́ títí tó fi wá di pé ẹ wá ṣojo ẹ ṣojo àtà ìdá fọ̀ṣúlùtò tó fi di pé wá ṣe fáṣà tó ń jẹ́ fáṣà ló pé ẹ. ìlànà ìmọ̀ kẹfìrì ni kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú kìnìún. الإمام ابن كثير يقول الفشل مع الجبن قد كنت في الفروان أي شجون so ojo tẹ ojo yẹn òun wá jẹ́ kí ọ̀rọ̀ kú yí padà èyí kọ́ lọ́wọ́ tó yí padà. lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní ti fásitì àkọ́kọ́ rẹ̀ fẹ́rẹ̀ tó dúró. tẹ̀sí mi lura pé olùkọ́ ṣe mi ló ń pípé ẹ̀yìn yí ó padà lórí ìṣòro ọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọ́n tàyà bá ẹgbẹ́ ìlú àbúrò. ẹ wá fẹ́rẹ̀ sí ní ti ara yín ẹni ní ẹja dú ẹni ní àlejò ẹja gba sí ẹni àlejò yìí. iná ní tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ bóyá sí ìdílé kan ni bóyá sí mọ̀lẹ́bí kan ni bóyá sí agboolé kan ni bóyá sí ìlú ni àbí àwùjọ kan àbáwọ̀ tó tẹ́ kóra ara tó lọ ní jẹ́ sábà wàhálà òun náà ni àtàlájọ ìṣèlọ́pà nínú ìní tọ́ ìnínú ìní gbà ìní gbọ́ ìnínú ìní júlẹ̀ pọ̀ ìní jẹ́wúrẹ́ òní máa jẹ́wúrẹ́ kí ni jáwọ́dà ìdáhùn ṣètò wọ́n yàrá ìdáhùn ẹ̀kọ́ tẹ́ ìṣèlọ́pà láàrin ara rí sọ ẹ̀kọ́ wà ẹ̀tọ́ ìtòlù gbogbo ẹ̀yàpá ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ nǹkan tí a lẹ́nu pẹ̀lú ọ̀sán lọ́wọ́ sọ fún ẹ̀yàpá rẹ̀. sọ pé ìgbà tí wọ́n jẹun ó fèrè àwọn ìbìrí wọ́n yọ láti sàlẹ̀ láti di ìsàlẹ̀ òkè àwọn gbàjáde àwọn mùsùlùmí kan ti lòdì wà ní eré òkè táwọn ń ọfà ìjà ọkọ̀ gbogbo ẹ̀ wọ́n mú lọ́wọ́ anabi ti nìkan tó ti nà bí jíjẹ rẹ táwà ọ ẹ má kó lẹ ẹ má kó lẹ gbogbo àwọn táwọn ẹni jọ ọ̀rọ̀ hàn kọkàn tó ẹwọn wà yára má kó lẹ ọ má kó lẹ ọ gbàtọ́ rí pé ọwọ́ àwọn ti ba àwọn tòṣèlú tó ẹ rí pé ìrànwọ́ náà wà ṣe kéré ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa ọlọ́run ti kó wa lọ́wọ́ wọ́n ti báwọn ti wà wọ́n ti lágbára lórí àwọn tòṣù rí yìí. tó kàkà tó máa bá a lọ bẹ́ẹ̀ náà tí wọ́n ti ní sálẹ̀bì ní kan dúró alẹ́ tó wọ́n fi ẹmọ́ sọ̀ kalẹ̀ wọ́n padà wọ́n pé a ah, ẹ̀jẹ̀ àtọ̀ ẹ̀jẹ̀ kan tó bọ́ọ̀dù sọ̀ kalẹ̀ báyìí wàhálà ti bẹ̀rẹ̀ mọ́kò ní ìta lẹ́mẹ̀lẹ́ kan wà. torí náà la fájú wọn ṣàlàyé pé ìmọ̀ yí ìmọ̀ yí òfin àtẹ́lẹ̀kọ̀ náà ẹ̀kọ́ náà padà ìyẹn wọ́n wà lọ́wọ́ lọ́wọ́ ìyẹn wọ́n wà lọ́wọ́ tẹ́wárí mo bá ẹwu nǹkan tí àwọn ọ̀hábà tí wọ́n dánwò gbà ẹni pé ẹ má kú orí yìí wọ́n ti kú lẹ̀ ọkù lẹ̀ ó sì di wàhálà àwọn yóò ní ó yí wọn lọ́wọ́ ẹni yóò ní ó yí wọn lọ́wọ́ àtẹ̀tẹ̀ ó lọ yí wọn gbogbo ara náà ṣùgbọ́n títí kí wọ́n kú lẹ̀ báyìí ẹsẹ̀ tẹ̀tẹ̀ báyìí àwọn tèmi ń pèlè fọ́ọ̀nù wa àwọn ti gba bẹ̀ lọ́wọ́ àwọn àlejò tún bí táwọn mùsùlùmí wà wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn mùsùlùmí tọ́lọ́ máa ń ṣe bí ìgbòho ẹ̀yìn náà fún bàbá rẹ̀ pé ẹ̀kọ́ rí ẹ̀sìn kọ́kọ́ rí ìrànwọ́ níbẹ̀rẹ̀ tó náà ní kí ọlọ́run bá pàṣẹ káàmì ẹni pàṣẹ káwọn èèyàn máa yí padà kájà wá ní òfin tó ti fẹsẹ̀ múlẹ̀ báyìí báyìí tí òun dú rí tí wọ́n ní òun ṣe tán òun fẹ́ gbé tuntun jáde kàfárọ̀ ìyẹn ni pé ìtanràn tí ẹ bá ní àṣepọ̀ pẹ̀lú obìnrin lọ́sàn rọmọgbọ́n ọjọ́ ìyàwó rẹ̀ fi sí ìyàwó rẹ̀ ìyẹn ti àgbákò yẹn dáràn àrùn tó dá ni pé tí ó pa ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ni tó kó gbà rẹ̀ oṣù méjì kò rújú kò rújú tó lè léyìí bá dé lọ́ba ní òfin lọ́jọ́ bẹ́ẹ̀ fi òfin lọ́jọ́ bẹ́ẹ̀.

so kọ́dà wọn fi ń tó ẹgbẹ́ fi jẹ́ rúbà ó sì wọ́n pé ẹ̀rú bá wọn àmọ́ ẹ̀yìn ní ti ti pẹ́ rúbà nítorí pẹ́ kí ló lé lẹ̀. ìgbà tí àwọn ilé kí ó wà fáyé yìí tí wọ́n sọ fún pé bàbá ọba lọ́rẹ́ ló ń ṣe kíní kan sí kíní kan ló àwọn ọba ìrọ́lò kíní kan kẹ̀kẹ́ ó ní ẹ̀ òun lè bẹ́ẹ̀ ní gbàgbà ìrọ́lò òun lè tó ọ wá tó níbẹ̀ kí bóyá pásítọ́nà ìṣòro fún àti ẹni tí ń kọjú létí ilé tó àkàrí ní nìkan àwọn ọmọ ní iṣu. tó ẹ̀dá ṣé ó yẹ kó tiẹ̀ gbé lu lẹ́bùn torí ẹ ṣe bá ti gbọ́ tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ìmọ̀mú ò tí ì báwọn sọ̀rọ̀ ló ń kọ́ kí wọ́n ti láti bọ̀ báwọn sọ̀rọ̀ lọ́wọ́ ilé bọ̀ báwọn sọ̀rọ̀ tó ó ní ìfẹ́ ti lọ́rọ̀ yóò wà lára. àmọ́ tó bá ṣe pé òjò kan ni wọ́n ti fi wọ́n wọ́n ti mọ̀ bàtà wọ́n mú ọ̀nà táwọn ń jẹ wọ́n mú ọ̀nà táwọn ń gbà sí yẹn. àmọ́ ètò ìwà ti ní ìdí pẹ̀lú bá pẹ́ ìtò ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìtò ọ̀rọ̀ ń ọ̀rọ̀ àjẹ́ ìtò. ọ̀rọ̀ kan ṣáà ṣe àlùkò ọdún tá a ti lọ òun náà ní yíya pa ìlànà mẹ́rìndọ̀ lọ fún ìlànà wàhálà nínú ẹni jẹ́ fún yà. irú ẹni tí ìwádìí ti dìde sí ilé yìí tó bí ẹni báwọn ìlú wọn bá sí ìdùnkà tó ń sọ ìyẹn wàhálà ìyàbá ìlà wàhálà ìlú báwọn ìjọ. tọ́lọ́ bá ní wàtàlá ọ̀gá ìtún fi ọ̀gbìn ẹnì tí ń ṣe pàǹpà nípa àlámọ̀ ìlú yìí wà ẹ̀kọ́ ìtòlù ẹ̀ ìdájọ́ sábẹ́ ìgbékalẹ̀ fún yín من بعد ما عرفوا ما تحبون لا يبقى تدريب فتاة سؤال تدومين تؤدين بتانا من كذو وجود له تجول هي شواء الوالد قد أعلم تقولين منكم من يريد الدنيا ẹni tó bá yé ni wákàtí rí mẹ́rin rí bí gbọ́ fẹ́ kó nǹkan àwọn kékeré yẹn ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà wà ní nkù mẹ́rin ní ìlú àfẹ́rà ẹlòmí àti àwọn eléré sí o tòlúpa yé ní wákàtí ó kù níbẹ̀ ibi tó kù òun òun pé bóyá yóò tún pé fún ẹ̀sìn rẹ ẹwu ẹwu ọ̀rọ̀ ọlọ́run wa ọlọ́run sọ pé àníyàn nìyẹn dà àmọ́ àwọn ọ̀dẹ́mẹ́ta nìyẹn wọn ọ̀dà pẹ̀lú bó ṣe kù ní sáré nìkan kù yẹn ṣe pé wọ́n ayé wọ́n pé ah àwọn kìkì ara wọn ti ní ìdá kalẹ̀ yìí tó sí káná yóò lè kó àwọn ẹni bẹ̀rẹ̀ pẹ́lú wọ́n kò láyè yẹn ló tán àmọ́ wọ́n wò pé kì í ṣe ayé ló bí wọ́n kú ọ̀ nítorí ìfẹ́ ẹ̀sẹ̀ wọn lọ pé á ah, ṣe ká tó lọ lè rọ́ọ̀lù wọn sí ká tó lè fa wọn lọ ká lè fa wọn lọ bá sí ìwà wò ọlọ́wọ́ wò ìwò pé àníyàn ló lè dà wọ́n jìyà wọ́n jọ jìyà papọ̀ lẹ́rẹ̀ẹ́ ọlọ́run ẹ̀wà wò ọlọ́run bá ọlọ́run bá ní súnmọ́ sọ̀rọ̀ kan kò mọ̀ ẹni hún lè yẹ kí ní na ó ṣe yín kò lọ́dọ̀ wọn ẹ̀ rí ibi lọ́dọ̀ wọn ọ wá di àdánwò fún yín àmọ́ tó ti bẹ́ẹ̀ lọ wọn là padà àrùn kù àwọn ó ṣàbójúkò fún yín bá ó ní ìfẹ́ sáwọn tó ti bó ṣe nífẹ̀ẹ́ ó ti kó yín wọn lè lè yapa tẹ́lẹ̀ lè yapa ìlànà lẹ́yìn yìí wàhálà ó ṣẹlẹ̀ sí i àwọn náà sì rí wàhálà wọn wọ́n yé fìtí náà yẹn lójú okòrò àmọ́ lọ ní kiri pé wọ́n á ń fi ẹni tí mo ń bínú lọ bẹ́ẹ̀ náà o iná ọlọ́run máa ń sọ lọ ayé àgbègbè làkọ́jú dára ọlọ́run àálẹ́ ìlẹ̀bí yìí àbí àwọn kan lè wọ̀lẹ̀bí lè sọ̀rọ̀ àìyí من بعد ما كان يبلغ بلوغ فريق منهم ثم تاب الله عليهم انه بهم رؤوف رحيم كده قلت الله على رسول الله وعلى المؤمنين كل واحد عدم تقول الدين او المؤمنين او الصحابه يجوا الدوله يرى هو فيه مسجون والدنا تو قد يريد شيء يرى لك كذلك وكذلك àmọ́ ìyẹn òkú mọ̀ sí pé wá ti ẹni tẹ́ wà lọ́rọ̀ ní ẹrù sí. Tura wọn ṣe à tòun burú àwọn ọ̀pá ń yìí. Wọ́n mọ̀ sọ ní sọ̀rọ̀ tó burú. Ẹ̀rù táwọn ti lè wà ní kú mọ́ yóò rídùn àlàyé àtẹ̀sí ìyà yé ibẹ̀ ń báyìí wọ́n wà wọ́n wọ́n mọ ibẹ̀ báyìí. Ọlọ́run ayé náà wákàtí ayé náà wákì. Àkáyà tó tẹ̀lé. Wọ́n ní kó mọ́ yóò rídùn àkàrà tó ká tó tẹ̀lé. bí omi yẹn ti máa ń onye nìyẹn òun èsì màláìkà àwọn tó àwọn òun èsì màláìkà ọlọ́run tẹ̀ padà wá yẹ pé tó ń ma wọ́n lọ kọ́dà àfá àǹkùn ayé àdúgbò tó wá tó ń bẹ náà tó ní lọ́wọ́ ayé àlọ́ tó wọ́n lọ sí polisi àwọn òṣìṣẹ́ eré tí ò yé gbogbo ẹni wọn àwọn ẹni kó mọ̀ tó mọ̀ kọ̀ hàn torí fún àwọn ẹgbẹ́ ìyá ọmọ ẹni pé àtọ́nà ah, ọkọ̀ báyìí fún àwọn ọ̀rọ̀ ayé bá tó bí o àtọ́nà ah, ìjẹ́ ní pàtàkì lọ́dọ̀ ọlọ́run o tó bá kẹta èyí tó mọ̀ ẹni pé àtọ́lọ́run ọba kì í gbà kí n wọ àwòsàn rẹ̀ lójú kì í gbà pàtàkì jùlọ kọ́nà ọ̀run náà lẹ́nu ìsìn kọ́ sọ fún tí ọ̀dọ̀ tí mo ní ẹgbàá lélẹ́yìn kí ọmọ gbà ọlọ́run yìí ẹnìkan sàdéhùn ní kí wàlúù yáṣẹ́ lẹ́yìn ilẹ̀ lọ́wọ́ lè fún náà àmúlì kí wọ́n ní sọ́ra yín gbogbo ẹ̀tọ́ bá ti pé ìlànà nẹ́bí ni ọmọ ẹ̀yà pa nígbà náà ni yóò fi kò ní ṣe àwọn kò sí ibà ó ń kíkì náà tó tí wàá ní kíkì lè ló padà ṣẹlẹ̀ sí yìí àwọn kò sí ibà ohun àdáwó àlè fi ìyà tó lé ló padà ṣẹlẹ̀ sí yàn àwọn kan bá wọn rí ìyà níbi ogun kófòrò wọn rí àdánwò níbi ogun yẹn látara pé kí ni very simple mistake wọ́n ṣe láì mistake mistake kékeré òun náà ni pé ẹdúró síbí yìí ẹ lọ fò mẹ wọ́n ti fò mẹ ó sì di aláyàwó ọ̀rọ̀ tó wọlé wọn ọlọ́wọ́ á ní nǹkan tó ń ṣe yẹn mo forí jù wọn lápùtàrà ọmọ wọn àrà tó wẹ̀lùmọ̀nìyàn wọn ìbókè yìí alẹ́ ní sábà yìí àwọn ènìyàn tẹ̀lé àdáyé sí sáàẹ́sì ìṣòro nígbà tí ìnira ń bẹ ẹni fún yóò fún ogun ọ̀tọ̀ yìí. nígbà tí máa ń gánà yẹ bí ibùkún ló fi parí tó mìíràn. olùwà ní nígbà yẹn gan ha ọkàn àwọn kan bẹ́ẹ̀ yẹ o. ọbẹ̀ kùn ẹ̀hẹ́ eléyìí ọlọ́run ní tòun tí wọ́n ti fẹ́ fún yẹn náà sẹ́ni wọn ò pé yìí lágbára o á pẹ̀lú wàhálà wọn rè é tí ẹni wà lọ́wọ́ wọn lọ́wọ́ olùwà ní bẹ̀rẹ̀ bọ́sẹ̀ ọkọ̀ ọ̀hún gan tó ń lọ sáábà wọ ọ̀rọ̀ rẹ̀ olùwà ní àní ní oríṣi wọn oríṣi wọn òní fún àwọn òbí yìí wọn òun bọ́n rọ̀ṣì olùwà ní mo nífẹ̀ẹ́ wọn mo lọ àánú pẹ̀lú wọn mo sì tán láti kẹ́ wọn. tòun ni ọmọ ọba ní ثم صرفكم عنه ليذيبوا لقد عفا عنكم والله ذو فضل على العالمين ló wá ní èmi ọlọ́wọ́ wa mo jẹ́ ọba tó ṣe pé ọlá mi gbogbo mèrè àìlèmọ mèrè ọba mo fọ́nlé àìlèmọ mèrè tọ́lọ́run òun ni ọmọ orin ṣọlá lórí ẹni tó jẹ́ olùgbàgbọ́ èyí tí àwọn mèrè àwọn sàhábà lẹ́sọ̀ fún ọ̀pọ̀ ọlọ́wọ́ bá lọ ọjà ọlọ́lá ìdá ọlọ́lá gbogbo ti jẹ́ olóògbé náà olùwọ́wọ́ tẹ̀lé lọ́lá fọlátàwọn sọ ní wíkì yìí pé yíwọ akọlé lágbára ọlá yíwọ kọ yíwọ ní mọtò kẹkẹ ọlá yíwọ kọ ọlá yé ni yíwọ ọlọ́run ìfẹ́ ní yíwọ nífẹ̀ẹ́ sí gan ìfìrí lè ra mọtò lálá ìfìrí lè kọlé lálá àmọ́ ọlá yẹn náà ni ọlá àlùjọ́nà ọlá ìdúródélé ní ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ọlá ìjìnlẹ̀ sí ẹ̀kọ́ ọlọ́run kò kọ́ lé àlẹ́ àlẹ́ ẹ̀wọ̀n ló tó yóò tó káàpì lọ pé bí ń jẹ́ ọ̀rọ̀ ńlá tọ́lọ̀ wọn ń dá ẹ̀dá kìí ṣe pé ẹ̀kọ́lé ẹ̀yẹ jọba ọ̀la náà ní àwọn ẹ̀yẹ òní ti ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ti ń jẹ́ ọ̀la gidi tó mú ọba pè lọ́la anábìyí tó fún yín sọ pé wọ́n sọ̀rọ̀ ẹ̀tú mílẹ̀ta àbáyé ìbọ̀ràṣẹ́ wọ́n ìhàkọ́ ẹ̀kọ́ rẹ̀. ما كان لنا أن نشرك بالله من شيء فلذلك فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يعلمون قل إني أنا يوسف قلت إلا أنا بلغني بلغني إبراهيم بلغني إسحاق بلغني يعقوب wọ́n ní àwọn àìṣèwọ̀ rárá ọ̀rọ̀ àwọn àìṣèwọ̀ mọ́ká nàná ń ṣe pẹ̀lú láì lè ṣe yìí. wọ́n ní dáàbì tó fọ́ọ̀tù mọ̀ kí ọmọ ṣe bọ̀ kí o tí lọ́sẹ̀ bọ̀ àdéhùn ti ṣe bọ̀ rí ọ̀pọ̀ ẹ̀bọ̀ tì ẹ̀bọ̀ gbogbo ní àlọ́bọ̀ dúdú wọ́n pàṣì ẹ̀bọ̀ dúdú ni ẹ̀bọ̀ àwọn tí wọ́n ń bọ̀ fún ń bọ̀ wọ́n ń ṣe kí ni wọ́n forí balẹ̀ wọ́n ń gbé nǹkan lẹ̀ tako bí ẹ̀bọ dúró ẹ̀bọ fún òun ẹ̀bọ tó ń fi ìsìláàmù ṣe ẹ̀bọ náà kàlí ẹ̀bọ náà kàlí ẹ̀bọ túnfí ẹ̀bọ átìní ẹ̀bọ wọ́tìọ́ ẹ̀bọ átìlọ́múlì gbogbo ẹ̀bọ àwọn gbogbo ẹ̀bọ ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ gbogbo ni dúrókọ ẹ̀sìn ní ọ̀nà gbé jáde wọn ni ẹ̀sìn lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ní Islam lẹ́nu bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kéwú lẹ́nu bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀mọ̀ àtúrárò olófì ẹ̀kọ́ àlìkálà ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ràwáníyà ẹ̀kọ́ ìfẹ̀kọ́rájò rọ̀ṣàníyà gbogbo àwọn ẹ̀kọ́ yẹn tí yọ̀ọ̀ bá bọ́ ń bẹ́ẹ̀ ẹni wọn náà wọ̀ ọ̀gá lọ́la dáhà tó tó tó bọ̀ kí ọkọ̀ ń bí ẹnu rẹ ọlọ́run dáhà lọ́la mi ọlọ́run dáhà kí náà fẹ́ràn náà lẹ́yà ọ̀pọ̀lọpọ̀ yé mà ẹ̀tọ́ òbí ni sàánú tó bá fọ́ níbi ẹ̀rọ ó ti ṣe é padà fọ́kù bẹ́ẹ̀ ó ti ẹ̀dí tẹ̀ ẹ̀dí fa ẹniyẹn ọlọ́run bá da ẹniyẹn ní ọ̀la ọlọ́run fọ́ọ̀lẹ́ إذ تفعلون ولا تلون على أحد والرسول يدعوكم والرسول يدعوكم في أخراكم فأتابكم غما بغم لكي لا تحزنوا لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون نعم والورع ṣàlàyé pé ìdùkú ẹ̀dùn ìgbà ń gòkè lẹ́yìn ogun ìrẹ́lẹ̀ ní ogun ọ̀hẹ́rẹ́ ولا تلوون على أحد في الشرك وذلك والرسول يدعيكم وشكل فيه أنا من قالوا في أخراكم وهو عليه هي قدع أمرنا أمرنا قالي أمرنا قالي فأصابكم غما بغم أه بنو جواز شلتين ẹwà rí àtẹwò oríṣiríṣi nǹkan kálọ́bì máa pariwo fún yàn kí ẹ̀rọ ẹ̀kọ́ à èrò ní wàhálà wọ̀. gẹ́gẹ́ bí ẹ̀rọ ìlú ní náà kẹ́rọ tó túmọ̀ lẹ́yìn kan bá wà sọ́dọ̀ pé ìlànà rẹ̀ lélẹ́yìn kí ẹ̀rọ ẹ̀kọ́ àlá èrò ní wàhálà. nítorí ti bọ́ ní pé èyí ń bọ̀ yàtọ̀ kòtò wá ń mọ̀ ní o. àmọ́ mọ̀ nínú ti ẹ̀yẹ àmọ́ lòdì ìdàpọ̀ ṣé orí orí orí orí gbogbo àyè olùwà wá dàrú olùwà dàrú ọ̀la ìlú láàmú ojú tó táàmù ẹni ó fún mi pé ó ṣẹlẹ̀ ọlọ́run wa láti fi àwọn ọmọ tó ń jù lọ yìí ọmọ tó ń yẹ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ bá ń ta ilé ìlọ́run tí ọmọ ya padà lọ lẹ́yìn tó máa rẹ̀ sọ́nà. tó náà ní iṣẹ́ tí ẹ bá ń ka ìtàn ìtàn ìtàn ìtàn Al-Qur'an kí ọmọ ìlú olùkí wa ṣe àǹfààní fọ́nmi yẹn níbẹ̀ náà. àwọn ọmọ ń kàtà yìí wọ́n mọ̀ ká mọ̀ ká àmọ́ òun rí ọkọ̀ kò di rẹ̀ jáde. ṣé ọkọ̀ kan mọ́lẹ́ bí àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn látọ̀ kàn parí. ìgbésọ̀ ṣẹlẹ̀ fún ọdún kọ́ńtò ìlé ìkọ̀lù ọ̀rọ̀ ànábì òsì láyé mọ́ àwọn èèyàn yá parẹ́ mọ́ kò sí ẹ̀kan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́ aláyàwó ọ̀rọ̀ ànábì ń bẹ àwọn èèyàn ti ń gbọ́ àwọn èèyàn ti ń yá parẹ́ wọ́n ń gbọ́ wọ́n yá parẹ́ kò sì sí sàtúnṣe ẹ̀sán rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀sán ẹ̀sán àìsèlè lára ànábì ọ̀rọ̀ yìí ànábì ń sáwọn èèyàn pé ẹ̀ka ẹ̀ka ẹ̀ padà ẹ̀yà ẹ̀ mọ́ gúnbẹ̀ ń ibi tí mo ní ẹkún ní kẹ́ dúró olùwàjúwò ti gbọ́mà ìfàwọ̀fọ́mọ̀kún ọwọ́ àzáàbọ̀kún gọ́ọ̀mọ̀lẹ́gọ́ọ̀mì ẹ̀sán ìbànújẹ́ ti dé sí lẹ́sẹ̀kẹsẹ̀ ìbànújẹ́ tó dìpínlẹ̀ ọlọ́wàjúwò ẹ̀rọ ọlọ́run fẹ́ràn àwọn àbá ní lẹ́kẹ́ ìlà tàṣẹ́rù àìlẹ́yàmọ̀ fẹ́sẹ̀ àbẹ̀ má bànújẹ́ o lórí àwọn kan tó pọ̀ fún yín wàlẹ́yàmọ̀ àkọ́ ẹ̀sìn má bànújẹ́ lórí ìgbà ṣe é والله خبير بما تعمل ìyẹn ọlọ́pọ̀ wa gbogbo kẹfẹ́ sí ìlú àkóyè ní ìlú rẹ̀ bọ́ọ̀ pẹ̀lú pa rẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ ọmọ ìlú gba yé ìdúró gba yé ṣe dá mọ́ mọ́ àmọ́ pé ẹ tẹ̀lé náà ní iṣẹ́ ní gbẹ́rẹ́ tó wá lóun fẹ́ ṣẹ́ sí ọlọ́run tó wá ní òun ní ìkìlá gbogbo ọlọ́run àti ti sáré lọ́rọ̀ àti ti kékeré kan àti ti kékeré kan àti ti tí ó bá tàn lẹ́nu lọ àtàkà ń bẹ tó dé ìlọrin léde àbílẹ́bí ní ká sí kọ̀ọ̀kan lọ rọ̀ǹgọ́n àbí bẹ́ẹ̀ sábẹ́ni wá ní ẹ̀kọ́ olórí ìjọ ẹ̀rọ wa kí fún wa. يا أيها يا أيها الذين الذين آمنوا آمنوا إن تطيعوا إن تطيعوا الذين الذين كفروا كفروا يردوكم يردوكم على أعقابكم على أعقابكم فتنقلبوا فتنقلبوا خاسرين خاسرين tó kúránì lẹ́yìn kí ló tọ́ kúránì lẹ́yìn kí ló tọ́ àmọ́ ẹ̀ ṣìbá bá ńlá ẹ̀ṣẹ̀ lẹ́bí ronú lẹ́bí ronú ẹ̀ṣẹ̀ lẹ́bí ronú níjọ́ làwọn ẹ̀dì ké báwọn níjọ́ làwọn sọ̀rọ̀ àbá ké báwọn àwọn tàbí níjọ́ ló ké báwọn mọ́ mọ́ ní níjọ́ ló ké báwọn ìmọ̀ àbọ̀ ẹ̀dí fà níjọ́ ló ké báwọn gbogbo àwọn àyè ẹ padà sí apá yìí ní náà lọ nítorí ó ṣe báwọn ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tí wọ́n á dẹ̀gbà rí kébí lè tàbí wílé apá ní ní apá àgbà náà gbọ́ ní pápá àkẹ́rẹ́ jáde wọ́n wá ń pọ̀ òun ké fún wọn. tẹ̀síìlì mẹ́rin àrí nírọ̀lẹ́ tí wọ́n ń ṣe báwọn èèyàn kóló mi yẹ kó gan obìnrin bó ṣe wá rí káàkiri káàkiri káàkiri nu àgbàdáyà àgbákò oúnjẹ dé lọ rí owó náà sì ni ẹsẹ̀ ọ̀páwọn ìyá yẹn náà lẹ́rìí kó jẹ àwọn náà ni ọgọ́ ọgọ́ wọ́n fẹ́ràn ẹ̀sìn àtọwọ́ gbọ́n òun nílàkàyè ẹ dákun ojojú ojojú ọmọ wa dá sọ́rọ́ kọ́bọ̀ tiẹ̀ tí wọ́n fi ń ta búrẹ́dì tó fi ń ta wúrúgbó ọmọ ìjà fún wọn wọ́n àdúrà kọ́ owó èpè ní so wàláyé náà alukuran náà ń kí ló tán àmọ́ àníyàn yín tẹ́lẹ̀ kuran náà ń kí òun yóò ní kí kọ́mọ̀tì àbúrò ẹ̀ lọ ẹ wà wọn sàwọn àgbẹ̀ sọ̀ wọ́n rẹ̀ fún náà ojú ogun wọn lójú ẹ̀ lọ wọ́n tún ọlọ́run ní mo tó ní ti àníjẹ́ èyí dáníyàn fẹ́ẹ́ ti tọ́ lọ́wọ́ àmọ́ tẹ́ ẹ̀ gbọ́ tí àlẹ́bí tí mo rántí yín ẹ jẹ́ palaba yìí wọn náà wọ́n ti jẹ́ ìyàwó wọ́n jẹ́ ìyàwó àmọ́ náà wọ́n á ní kì í ṣe pé àwọn abúlé ti lọ bẹ́ẹ̀ o ẹ̀yìn ọlọ́run ti yé o bàtẹ́ ti rí àdánwò rẹ tán mùsùlùmí ọlọ́run ti yé òbí tán tó ẹ̀kọ́ ní fáwọn mùsùlùmí níbi ànábì ọ̀rọ̀ rẹ̀ àgbo ìyapa rẹ̀ tó bá yá sí gẹ́lẹ́ gẹ́lẹ́ gẹ́lẹ́ gẹ́lẹ́ kàṣe ṣùgbọ́n ọkọ̀ ṣàṣìwárí ẹni tí ó wọ́n tẹ̀lé lára rẹ̀ òkòṣìwárí ẹni tí lára rẹ̀ ọ̀rọ̀ كل يوم في ذلك الله فذرنا تحشرة ووحيدي أشهد أن لا إله إلا أنت أصدق ورسول الله. náà fi ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ tó lọ túmọ̀ sí àlùkáàlérò ẹ̀tọ́ ní ìkápá tó láṣẹ bẹ́ẹ̀ lórí. tó bí wọ́n fẹ́rẹ̀ lé mọ́wúdà ìpínlágbájá wọn lè lọ rẹ̀ àyà òkú ìlú aláṣẹ mi ìyàpẹ́ tó bà lẹ́nu lọ́nà ìyẹn ní ìlú lárúbáwá gbogbo gbogbo mẹ́. ọ̀tún wá ti pé mọ̀wúdà pé ẹni tó dá mi tó ń garí àlábàá yìí mi gẹ́gẹ́ bí ọlọ́run tó ìyẹn burú fẹ́ kí ló bá lè sọ̀rọ̀ fún olúwa mi ọkọ mi olúwa mi ọkọ mi olúwa mi níbi ìfẹ́ ọlọ́run ní olúwa rẹ̀ tó tó ní tí o bá ti mọ̀ pé olúwa tó ń fi ọ̀rọ̀ yẹn wọ́n yàtọ̀ sí olúwa tó ń fọlọ́ nítorí náà lè fi olúwa ọ̀rọ̀ lábàá yẹn náà. الله عليه nínú àwọn àṣẹlára àti ìlú ọjọ́ tí ní ọ̀dọ́ sí ilé ìgbésọ́kù ilé ìgbé ìṣẹ́gun látara ìlú ìgbà tó ìṣẹ̀lẹ̀ tó ń tọ́jú ìṣẹ̀gun àwọn lọ́jọ́ wa tó kò tó rẹ̀ nígbà tó rẹ̀ lára ẹgbẹ́ nígbà wọn tó rẹ̀ ní èdè tó wọn ní ìlú rẹ̀. ẹni látọ̀ ẹni tó tọ́jú ìrọ̀rọ̀ pẹ̀lú ló ń ká lọ sí tọ́ ìrọ̀rọ̀ bọ́ọ̀lù òrí tó rí ó yàn tó jọ rẹ ẹlẹgbẹ láíláí tó lọ́wọ́ lọ́rọ̀ ẹni tó ní kí n kí ọ̀rọ̀ rọ̀mùbọ́ọ̀lù tàbí kí ọ̀rọ̀ nígbà tí èdè rọ̀mùbọ́ọ̀lù gbàtí rọ̀mùbọ́ọ̀lù wá dé òun ni ọ̀rọ̀ àjọ ìmọ̀ràn àwọn ọdún ìṣẹ̀lẹ̀ pé táwọn afá máa ń bọ̀ lọ́wọ́ tó túmọ̀ kí ni kó ló dá lè dìbò ọ̀rọ̀. ìjọba ìwọ̀n ìdìbò ọmọ ọlọ́pàá ẹjọ́ ẹgbẹ́ ọmọ tí ó lẹ́yìn rẹ̀ ọmọ tí ó lẹ́yìn rẹ̀ kí ọ̀pá mọ́tàlá ti lọ kí ọlọ́mọ kí ọ̀rọ̀ kàlá bí wọ́n mọ̀ ọ̀rẹ́ rẹ̀. ó jẹ́ wọn àkẹ́lá àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀ṣọ́ àti ẹ̀ṣọ́ ní dáńdà láti di ọwọ́ alẹ́ ìrọ̀lẹ́ àwọn olùdíje olùdíje ẹ̀ka òkú lẹ́gbà yẹn òkú àwọ̀ olùdíje àtẹ̀tẹ̀tà tó ń mọ́ àbí àbájáde ti kó yọ sọ pé ọwọ́ mẹ́lọ kan tó bá wá mẹ́lẹ́ wá wẹ̀. àwùjọ tó wọ́n gbá tó lè pé wọ́n ti káàtó bá àbọ̀lọ́wá jí mẹ́lẹ́ wá jí ìdí wọn á kó òṣèlú jẹ́lẹ̀ bàlára. ìtú ṣe ń lọ lórí rẹ̀ kó sì lọ́ọ́ lè kí wọn yóò sì bá ọ̀rẹ́ rẹ̀ lọ. òkè ìrò jí pẹ̀lú jẹ́nẹ́lá ìyẹn òkú ìfẹ́ fẹ́ ṣe àwọn èèyàn àìlú sọ̀rọ̀ ṣẹlẹ̀ sábà bí náà rí bẹ́ẹ̀ mọ̀lẹ́bí ti lọ́rẹ̀ mọ̀lẹ́bí ti bá àwọn ẹ̀ náà tó alábẹ́ kí ọ̀ lórí ẹran pé àgọ́ rẹ̀ fún ọ̀rọ̀ tí wọ́n pè lórí òun lọ́wọ́ bí ju borí àgọ́ rẹ̀ ìgbà ọ̀fẹ́ ìta láti mú eléyìí láti fi múlẹ̀ ètò ọ̀rẹ́ rẹ̀ kò fẹ́ rẹ̀ fún ìfẹ́ rẹ̀ fún òkè ojú ààrẹ tí wọ́n fi ojú ààrẹ èyí tó yá pẹ̀lú àwọn akóyọ pẹ̀lú ẹ̀yìn tí wọ́n lè káàkiri kò fẹ́ràn ìkáwọ́ láàpẹ̀rọ láti kí àwọn ènìyàn. والله أعلم. السلام عليكم ورحمة الله وبركاته. So, من سبب Ìgbàgbé àwọn ọmọ ìyẹn ọjọ́ ìpín ìlú ìyàwó. Ìgbàgbé ìgbìyànjú wọn ti ń ṣe ìgbẹ́ta. Ìyàgbé ó ti kí ni? Ìgbàgbé ìlú tàbí àpò ní àjọ tàbí ìgbàgbé. Ìgbàgbé rẹ̀ kí ìgbìyànjú ní ọwọ́ ìgbàgbé ìgbàgbé. Wọ́n ti ìgbẹ́ta rẹ̀ sí ìgbàgbé ìlú náà sí ìgbàgbé ìgbàgbé ẹ̀ kí o ṣe mọ retí ẹni yẹ kí o mọ retí rẹ̀ àti bá tó tó rẹ̀ àti lọ tó kan bí yóò rí kí o tó lè sàrà kí o sì sàrà tó ẹni yẹ kò ń wọ ọ̀rọ̀ ẹ̀. Thank you. كما يسمون في مجال بطنة لا يمكن أن يكون الكلمات بين صوت بين صوت يمكن أن يكون شيء بين أنت تعلم كثير يأخذ بين أنت اللي تسمعه نعم أنا كنت أشياء اللي في مكرين فوق لأنه بون بين يلي بيقول kò béèrè pé ẹ̀rọ owó ti jáde bẹ́ẹ̀ láìpẹ́ wàbí ẹ̀sẹ̀ pẹ́ lọ kẹ́kẹ́ lè ní ìṣẹ̀lẹ̀ tó yàtọ̀ wọ́n lè fi làtọ́ọ̀lù àìsàn làtọ̀ àti bọ́ọ̀ṣì ní òwe pọ̀ ẹ̀ kí ọkọ̀ wà kó ṣọ́ra lọ́sì ìlú tó bá ti mọ̀ pé ẹ̀mí rẹ̀ ò lè ṣe kí máa ti pọ̀ kí máa kẹ́ wà lẹ́nu rẹ̀ tuntun tó wà lẹ́nu rẹ̀ kó má fi nǹkan kan wá lò bóyá kí ọkọ̀ lọ bọ́ọ̀ṣì lásán olùdú àbẹ́tọ́ akọ́wáyé ṣe tí ó lò tí ó lò pípé pípé lò náà ṣe pé ó ti ojú padà tí ò ní tí ò ní tẹ tọ́lọ̀ fún tó kò tó yẹ kán bẹ́ẹ̀ ìyẹn ti ṣe bọ́ọ̀ ẹ̀ lè lo pákó náà wá jẹ pákó ìjẹ̀kú tó máa ń kó òun náà yẹ kó bá jẹ́ ẹ̀mí nàìjíríà tó kú pákó yẹn lè lò kí wọ́n sábà gbé ìdílé náà tó ìyẹn ìyẹn wọn bọ̀ pé òbí tí ó ń dààmú ọmọ rẹ̀ gbogbo ojú òkè ìṣòwò ìjà sọ ọ̀rẹ́ ìjẹ́ inú ọlọ́ ọ̀rẹ́ ìtàkùnlò nígbàkan lójú rẹ̀ ó wá ti bá ti kójú wá pé kóòtù ló ti lé wọlé náà tó kò ní pọ̀ jù wọn náà lọ kọ́ rẹ̀ nígbà wo yá lọ́kọ̀ ló máa ṣe ló máa ṣe tó nígbà ní máa ṣe tó kọ́lá pàtàkì ọgbà lọ ọgbà ìgbìyànjú ọgbà lọ rẹ̀ dànù lọ́gbà àti tó bá tó wọn pé mo ti gbà àti ọ̀rọ̀ yìí tó lò rẹ̀ lọ́dọ̀ ká ló gan ní sàn nígbà sẹ́yìn. tó àwọn kí lọ́dọ̀ àti ọ̀rọ̀ yìí tó ọ̀rọ̀ òbí ni mo wọ pé lò tí nǹkan bá yẹ kí padà wọ́n ti tòṣe ìbáwọ̀ tòṣe ìbáwọ̀. wọ́n ní ìlú ìlú olùdó ìlú àlọ́ olùdó sẹ́ tó kí wọ́n lè kọ́ gbà lọ́wọ́ wọn gbà lọ́wọ́ wọn. tó ìtọ́wá dáa jù kí wọ́n lọ wá àsìkò dáa fún àwọn òbí rẹ̀ pé ọ̀rọ̀ ti bá wà. iléeṣẹ́ pẹ́tẹ́lẹ́ mi náà pé ní ìtọ́jú ní yorùbá ìrìn òjò kọ́lá wò ìta mẹ́bí ni ká lọ ìjọ kan lẹ́rìndín náà lò wò. gẹ́gẹ́ bí ẹ̀sìnẹ́sì ẹ̀sìn rí wà láì ara àwọn ọmọ àwọn ọba rẹ̀ ìrìn àwọn ẹ̀yìn náà ní kan tọ̀ ìrìn náà nínú tí wọ́n náà ju mi gbà èmi náà máa lè ìtàlẹ́bí lẹ́wọ̀n ẹ̀sìn ìbílọ̀ ní ti bá àwọn àtúwàdà lẹ́wọ̀n ìyàrá àtúwàmì òmìnira rẹ̀ ní ìjókòó lábẹ́ o èyí ni kàńkà tí kò mú mi lò wáyé o ṣe àwọn ojú wọn fẹ́ ah ẹ̀rọ ìṣúná ti wá jìnnà rẹ̀ ìgbà mi náà máa lẹ́nu wọ́n lẹ́nu tó fi sọ̀rọ̀ kí ẹni olóòfin gbàgbà tó fi wà pọ̀ ní pẹ̀lú nǹkan tí wọ́n náà ń ṣe òbí mi bẹ̀ ṣe pé ọgbà pé mo ti rí rẹ̀ fún ẹ̀jẹ̀ náà gbogbo ọmọ rẹ̀ ṣe pọ̀ tó le wọ́n wò pé àà ọmọ yìí máa jáde bọ́ta tàbí pé ọmọ ti lẹ́sẹ̀ lẹ́sẹ̀ sí àà wọ́n yẹn máa ń jáde ní ẹ̀yà bẹ́ẹ̀ níta tó ìjọba lọ́wọ́ ọmọ rẹ̀ àti ẹ̀ka ọ̀rọ̀ pé lásán ni àwọn ọmọ yìí tà káàdì àní àkáàrí ọ̀tá ti lé ọ̀rẹ́ nígbà tí lálẹ́ nígbà tí lóru tó ẹ fọ́kàn yín balẹ̀ ìyá àkójú tán àkójú tán kẹta pè kẹlẹ́ ẹ̀ka bú sáwọn pè yín ìtàn ní ìlú náà tó ọlọ́ wá sọ̀rọ̀ pé ẹni fún wa lórí ẹ̀kọ́